lórí ètò ọ̀rọ̀ tó lọ láti ìkànnì bàbá gbàgede ìmọ̀ tv tàmọ̀ sí BGI TV láti mi ẹnu ẹ̀mí ọ̀rẹ́ yín náà ni aláwòye adébáyọ̀ sàmúrì ọmọ bàbá tíṣà lábẹ́kúta ẹni tí gbogbo yín mọ̀ sí bàbá gbàgede ìmọ̀ lórí facebook ṣe ìrántí ṣe ìgbàgbé orúkọ tá à ń jẹ́ ń bẹ̀ gbàgede mọ̀ with aláwòye adébáyọ̀ lórí youtube ńkọ́ bàbá gbàgede ìmọ̀ tv lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí tiktok Baba gbàgede ìmọ̀ gbogbo àwọn orúkọ yìí àwọn ṣánẹ́ẹ̀lì yìí àwọn orúkọ tá a jẹ́ ń bẹ̀rẹ̀ ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé nǹkan kẹjá jọ máa jẹ gbádùn èyí tá a tún gbé wá yìí ní àná a fi kanra sọ̀rọ̀ gan-an a sọ̀rọ̀ lórí ṣẹ́ẹ̀fún ni àbẹ́ẹ̀dì tó ń jalè Yorùbá lónìí hmm, oríṣiríṣi náà ló tún ṣẹlẹ̀ tí mo fẹ́ kí a tó jọ gbéyẹ̀wò àwọn olórí wa àwọn ọba ìjòyè olóṣèlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí à ń sọ fún látijọ́ yìí wípé ohun tó ń ṣẹlẹ̀ sí wa látọ̀dọ̀ àwọn northerners kì í ṣe nǹkan tó dùn mọ́ wa nínú eléyìí tó jẹ́ pé àwọn ò tiẹ̀ ríro kódà gbogbo ariwo wa ariwo ẹnu lásán làwọn kà sí fún wa bí ẹni pé kéèyàn máa kàn pariwo ẹnu so wọn ò ríro rárá gbogbo tó ń ṣẹlẹ̀ wọn ò tiẹ̀ gbọ́ ìbá má jẹ́ bẹ́ẹ̀ ni bá a ṣe pariwo fúlàní tó odidi ọba aládé ó tún ṣẹ̀fì kan joyè láìpẹ́ gbogbo wa náà la gbọ́ oríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ èyí tí wọ́n tún ṣúrẹ́ láti ìlú èkó gbogbo wa náà la rí lánàá délé tó jẹ́ pé àwọn ọmọ fúlàní bíi mẹ́fà ò ní wọ́n mọ̀ọ́mọ̀ ni wọ́n kó sátífíkẹ́ẹ̀tì ọmọ èkó ni wọ́n kó lé lọ́wọ́ whereas àwọn ẹni tá à ń wí yìí bíi kaduna bíi kano èmi táwọn fúlàní sodo sí ibẹ̀ làwọn arákùnrin yìí ti wá ṣùgbọ́n tó yà wá lẹ́nu ni pé báwo ni wọ́n ṣe secure indigenous letter ní local government tí oníkálukú wọn ti gbà á ètò àrí sàdúkètì ẹ̀ tó yanjú dáadáa ó ní Ọ̀ṣọ́dì sọ̀lọ̀ àwọn méjì wá láti bẹ̀ nú àwọn haúsá yìí a dẹ̀ jẹ́ kó yé wa pé. Hmm. a jẹ́ kó wa pé bá a ti ń ba lọ yìí o aburú tó wà ń bẹ̀ ó pọ̀ ju dáadáa tó wà ń bẹ̀ lọ táwa bá la fẹ́ ṣe wọ́n nàìjíríà táàrà burú nù ká fún haúsá ní slọ́ọ̀tì tó yẹ kí yorùbá gbà mo sọ àwọn aburú tó wà ń bẹ̀ tá a máa bá pàdé ní ọ̀la kan tí kì í ṣọ̀la eléyìí torí pàtí wọlé àwọn ọmọkùnrin ńlá rí nígbà tí wọ́n bá ráìsì ráìsì ráìsì dé ipò tó yẹ kí wọ́n di lọ́gàálọ́gàá á kàn máa rí wípé wọn a máa já ọmọ Yorùbá fún wọn ni nítorí pé àwọn máa kà wọ́n kún wípé Èkó ni wọ́n ti wá wọ́n á kà wọ́n kún pé stéètì tí wọ́n ti gbà wọlé òun náà ni wọ́n ti wá wọn ò ní wò pé ọmọ ndíjì èwo làwọn ndíjì Lagos State náà máa pè wọ́n irrespective of orúkọ haúsá tó ń jẹ́ torí wọn kúkú ní síbẹ̀ nígbà tó bá fẹ́ fún wọn promotion tí wọ́n ní kán lọ ṣe exam kan ṣe interview parí tó bá fẹ́ ṣe promotion state by state ni wọ́n máa wò àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn wọ́n á kà wọ́n mọ́ Lagos state tí wọ́n bá wá rise pẹ̀lú àwọn ọmọ Lagos state dé ipò lieutenant colonel tí wọ́n fẹ́ promote àwọn èèyàn sí colonel tí wọ́n sọ pé ẹ lọ mú ẹni ẹ jẹ́ ká mẹ́ni méjì láti Lagos State àwọn ẹni tí wọ́n bá mú wọn sọmọ Lagos State ni wọ́n gbogbo la ìlàyànnànà lánàá bákan náà ni pé nígbà táwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ yẹn nínú education náà mo sọ bí wọ́n ṣe ṣèdẹ̀kùn fáwọn northerners tí wọ́n wá fi ní àwa lára láti má rí iléèwé wọ̀ mo sọ gbogbo ẹ̀ náà lánàá àmọ́ tó yà mí lẹ́nu ò ní pé lánàá kan ṣòyẹn náà mo rí oríṣiríṣi reactions gan látọ̀dọ̀ àwọn èèyàn àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn pè mí wọ́n sọ̀rọ̀ gan lánàá àmọ́ tó yà mí lẹ́nu ni pé arákùnrin kan wà nù wọn mo dá yọ ọ̀rọ̀ tiwọn sọ́tọ̀ báyìí ni nítorí pé ohun tí bàbá yẹn sọ ó wù mí kí gbogbo ayé gbọ́ kì í ṣèmi nìkan ló yẹ kí n gbọ́ kí n dákẹ́ àkọ́kọ́ náà àṣé wọ́n ti bẹ education jẹ́ jìnnà tèmi ò tiẹ̀ mọ̀ gbogbo education less advantage state tèmi ń pariwo àtúntì ẹ̀ tó ti wá worst jù yẹn lọ ẹni tó pè mí n tó jẹ́ kí n gba ọ̀rọ̀ ẹ̀ gbọ́ ni pé he is a professor in the university university wo ló jẹ́ mi ì mọ̀ kí ló orúkọ ọkùnrin náà mi mọ̀ àmọ́ nígbà tí mẹ́sẹ̀gì yẹn wọlé wọ́n dárúkọ wọ́n ṣe gbogbo ẹ̀ bọ́mí rẹ́dì láti dárúkọ for his own security ẹnu tí wọ́n fi sọ̀rọ̀ jẹ́ kí n mọ̀ gbàtà náà bá gbọ́ ẹ mọ̀ pé lè wà ní sísítẹ̀mù yẹn lóòótọ́ ẹ mọ̀ pé wà ní sísítẹ̀mù yẹn now àwọn nǹkan tí mo fetí mi gbọ́ yẹn ó dàbí pé wọ́n lu aago mọ́ mi lórí ni torí pé ìyẹn fi hàn wá pé a ti sùn gan o a ti sùn kọjá bó ṣe yẹ ẹ gbọ́ àwọn fúlàní ti pílánì fún oh god the whole nigeria ẹ gbàgbé ẹ àwọn ni wọ́n ní nigeria we either take it or we leave it làwọn èèyàn ṣe pariwo restructuring gbà ẹ bí gọ́fìmẹ̀ntì ò bá ti rẹ́dí àti ṣe jẹ́ kó ní kálukú máa lọ fúlàní ló ní nàìjíríà o ètò education education system wa àṣé jambu táwa ń pariwo pé ẹ tó bá ti mú two eighty ẹ lè wọlé kí ní aṣọ tí ẹ ti bàjẹ́ ráúráú àṣà àwọn northerners yẹn ti ṣètò yẹn gbogbo ìgbà tán wà ní minister of education minister of education àṣọ tiẹ̀ ti ṣiṣẹ́ yẹn pàdé bíi pé kódà tó bá ní seven nù jambu ó lè wọ university àṣọ ti ní benchmark cut off táwọn gan ti jambu gangan ní pé general cut off wa o one hundred kìíní kan ni so gbogbo education less advantage state kò ní ìdìmọ̀ but one thing still stand ọmọ yorùbá ò lè wọ yunifásitì ní north àfi tó bá jẹ́ pé bóyá ó bí síbẹ̀ bóyá bóyá ó ti ó ti dọ ara wọn bẹ̀ pa tó lè so èdè wọn tó lè ṣe anything tàbó ní reason and it will be one out of one thousand tó bá máa wọ yunifásitì tiwọn torí èmi ní bad experience irú ẹ̀ bẹ̀tà àwọn lè wọ ní yunifásitì nàìjíríà bàbá yẹn ní the menace of private universities ó nìyẹn tẹ̀ tí wàá many things jẹ́ As education wa tiẹ̀ ti wà porous tó báyìí èmi ò mọ ẹ nígbà tí mi ò sí ní line education mo ti kàntí ma kà á bídìí tèmi mo ti kà lórí igbì mo ti ju certificate sábẹ́ bẹ́ẹ̀dì ìjọ bá dẹ̀ máa wúlò a lọ tú jáde mo sá mọ̀ pé àwọn ọmọ ò tọ́ sí èmi mo lọ tọ́jú ẹ̀ pamọ́ sí torí kò wúlò gbàgbéjì ẹni tó gíráduwétì ni ò wúlò fún ó sì lè wúlò lọ́la kan bóyá pò kan dé bóyá nǹkan kan tọ́ sí wa tó máa ní pé àwọn fẹ́ gíráduwétì àwọn fẹ́ tó ní masters àwa náà lọ yọ certificate pa àwọn náà sá ṣe masters àtọ̀ lẹ́kàn ó yá ẹja lọ wá wá but for now ó wà bí àtìsí tí ò wúlò that is ibi tí àwa yorùbá àwa nigerians tàbí bára wa yorùbá àti ibo dẹ̀ ló affect o northerners wa graduate wọn nídìí kan wáṣẹ́ mo ti sọ yẹn sẹ́yìn ti pẹ́ láti bí ọdún méjì wàláì wọn ò wáṣẹ́ kan tó rí ẹ fi hàn mí ọmọ nọ́tà ọmọ nọ́ọ̀tì kan tó gbé nọ́ọ̀tì tó wá ru sàtífíkẹ́ẹ̀tì kiri bí yorùbá ṣe rù kiri tó wá lóun wáṣẹ́ ẹ fi hàn mí ọmọ nọ́ọ̀tì northerners generally àtàwùsà àti fúlàní wọn ẹ fi hàn mí ẹnìkan nu wọn tó graduate tó lọ gun ẹ fi hàn mí ẹnìkan nínú wọn tó graduate tán tó jẹ́ pọ́kadà ló lọ́ọ́ fi gùn àbó lọ́ọ́ ṣe classroom teacher gbogbo ẹ̀ ló ṣẹlẹ̀ bí ibi àti bára wa nìyẹn is it true that we are equal the treatment we are as per the treatment we are never equal the northerners are more equal than us George Orwell ó ní all animals are equal but some are more equal than others bẹ́ẹ̀ ni nínú animal farm Only all animals are equal but some are more equal than others Yorùbá náà dẹ̀ sọ pé àparò kò ga jù kan láfi tó bá gorí ebè àwọn northerners gorí ebè o àparò tí wọ́n ga ju gbogbo àwa tó kù lọ ẹ gbọ́. George Orwell ní gbogbo ẹranko pátá oníkan náà ni wọ́n ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n dàgbà ju àwọn kan lọ àwọn Fúlàní dàgbà ju wa lọ the northerners generally wọ́n ń ṣe ẹgbẹ́ wa àwa la wá ṣera wa bẹ́ẹ̀ o àwọn olórí wa ló tà wá bẹ́ẹ̀ àwọn náà sọ wá dọ̀lẹ àwọn náà sọ wá dẹni tí ò lẹ́nu ọ̀rọ̀ àwọn náà sọ wá dẹni tí ó jẹ́ pé àwúlò láwùjọ àwọn ọmọ wa graduate every day ẹtẹ mi wàláì mi ò mọ̀ pọ́tẹ̀ ti bastardize education tó tó bẹ́ẹ̀ yẹn mi mọ̀ pọ́tẹ̀ ti wá worst àfìgbà tí mo gbọ́ lẹ́nu máa yẹn láàárọ̀ yìí ó sọ tó di extender tó ní kíni ó ní benchmark kí náà pè jamb ó ní one hundred and kìíní kan ní ó pè one hundred and kìíní kan ní níbo láyé ìgbà ti wa ọdún kan wà tí mo ní two hundred and twenty two ui mo wọ́tì ui mo fẹ́ ṣe economics wọ́n mú mi mo lọ sí Ifẹ̀ mo mú UI first choice Ifẹ̀ second choice pẹ̀lú ògùn ọlọ́run mo lọ mo bọ̀ ní BNB bó ti lọ ló ti bọ̀ mo ń wo jáàmù mi lójú ni yes na ń tí mi meet up cut off two twenty two ẹ wá wò sí wọ́n ní kódà one hundred and kìíní kan ni also wọn àwọn northerners ẹ ti so bastardize ẹ̀ débi pé in tó lè ro àwọn ọmọ wọn lọ́rùn ni wọ́n ṣe generally báyìí mo lé mi ò mọ̀ pé ó ti wọ́sà ó tún dárúkọ àwọn programs kan tán tún ti introduce ó ní tán bá ti ṣe kinní kan eh, after kinní kan wọ́n máa wọ two hundred level bíi ti IJMB northerners nìkan ló design yẹn ń gbà yẹn IJMB diploma àti SGRS mẹ́ta yẹn lè fẹ́ wọlé ń gbà yẹn kẹ́fì lè mọ̀ pé gbogbo sectors òun ara bíi ti fi jù wá lọ all sectors náà ti fi jù wá lọ ẹ lọ sí ministries ẹ lọ wo bí promotion ṣe rapid láàrin àwọn northerners sí tiwa ń bí tẹ́ ẹ bá jọ wọṣẹ́ ń dọ̀kan náà ọmọ nọ́ọ̀tì aṣáájú yín di permanent secretary ní federal ju ẹ̀yin lọ ẹ lọ wò wọ́n are we really the same àwọn nǹkan tá à ń sọ ni pé they should address in Nigeria there should be equality before the law àparò kan gbọ́dọ̀ ga jù kan lọ and that is the more reason why you see people saying a fẹ́ pín because they are feeling cheated every day a lè máa rò pé ẹ ṣe bọ́mọ wa ló wà ń bẹ̀ ńgbà ọmọ wa wá wà ń bẹ̀ ṣé ìjọmọ wa tí ìgbọ́n tàn wí ìdí nìyẹn tẹ́mi fi sọ ń gbà yẹn pé ẹ jẹ́ káwọn àgbààgbà wa lọ kí wọ́n lọ bá Tinubu kan lọ sọ fẹ́ fún un ẹ̀yin ẹ má wọrí tọmọdé yorùbá bọ̀ wọ́n ní tọmọdé ò bá mu tí ò bá mọ gbà àgbàlagbà dẹ̀ mọ mú wá bí tinubu bá kọ̀ bí ó bá dá wa lóhùn ta fẹ́ ẹ jẹ́ káwa lọ béèrè sani rẹ́dì inú àwọn àgbàlagbà wa tani rẹ́dì inú wọn ẹni mélòó ló lọ ọbẹ̀ torí ti yorùbá tí ṣe torí àpò ara wọn bí pati kan bá dẹ̀ dé sí kẹ́ ẹ bá wọn bẹ̀ kán dagbádá bolẹ̀ ó parí ìtòdẹ̀kù ta fi ṣe lẹ yorùbá nìyẹn. I cry for this race Fúlàní dẹ̀ ṣe tó wọ̀n every day fún wa mo fẹ́ kájọ tẹ́tí gbọ́ voice note tí màá yẹn ṣe sí mi àwọn nǹkan mi wà tẹ́mi gan òfura sí tí mi mọ̀ pé ó ti lọ tó bẹ́ẹ̀ tẹ́ bá ń gbọ́ ó ti lọ fàáfàá òun náà ń pè bẹ́ẹ̀ bá ń gbé sí i universities ní nàìjíríà bí báyìí mo ti ń bá yín bọ̀ ó ṣe díẹ̀ àlè láti twenty twenty one Mo rántí pé at least nígbà yẹn mo wà ní Liberia nígbà yẹn. Ní gbogbo 2021 yẹn, early 2021 ni mo ti ń bá yín bọ̀, ah, títí di ìsìn fi program yín ṣeré. Ah, ìgbà tí mo rí fídíò yẹn tí èmi ti ẹ̀ forward ẹ̀, èmi ò ti è mọ much of the implication not tán tí bẹ́ẹ̀ ṣe gbé jáde yìí. Ah, sincerely. Eh, Yorùbá ti sùn ẹ bá jẹ́ wo gbogbo àwọn tí wọ́n wà behind the certificate of citizenship Lagos tí wọ́n present yẹn gbogbo kò lè ṣẹ̀yìn àwọn politicians just labẹ́ ṣe sọ kò lè ṣẹ̀yìn àwọn politicians eh, àwọn local government chairman. àwọn gan fúnra wọn máa wò bẹ́ẹ̀ ṣe program àwọn fúnra wọn gan máa rí ṣùgbọ́n ṣé ó tuuru kankan lára wọn wọ́n kàn tún máa yín mú ni because uh, selfish interest wọn owó táwọn gan máa gbà kan tó lè gbèrú ẹ̀ jáde àwọn ò ní any consideration fúnlẹ̀ Yorùbá wọn wà wọn kí ẹ̀ ọ̀sán ìbá àdóru àsọ̀ǹgà táwọn bá ti gbowó tí wọ́n sápò owó àtọmọlúàbí ló máa kù àwọn ò nídìí ọmọlúàbí owó làwọn wà after ipò làwọn wà after at the expense of the whole of Yoruba race at the expense of uh, future àwọn ọmọ wa tá àti ìbí is unfortunate ìgbà míì ń bá wò irú ìran wo ni a wà yìí ní Yorùbá irú ìran wo leléyìí ìran tó jẹ́ wípé àbìkítà eh, ẹni àmọ́rí ìbá ẹlòmíì gan kò sẹ́ni tí ò tiẹ̀ ní tí ó pé eh, kò kí ẹ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ sọ́mọlà kejì ẹ̀ so eh, it's an unfortunate generation a ní yorùbá yorùbá ronú ṣùgbọ́n ní yorùbá ponú many of the things tó ń ṣẹlẹ̀ sí yorùbá ti ponú ah, kì í ṣe pé yorùbá sùn nìkan yorùbá deliberately oorun it is a deliberate sleep deliberately la sùn torí pé kí ni ohun tá a máa jẹ kò jẹ́ ká gbọ́n ohun tá a fẹ́ jẹ ohun tá a fẹ́ jẹ ó ti jẹ́ ká sọ ìran wa ó ti jẹ́ ká sọ nù bàbá wo many of the àwọn politicians wa wọn ní interest nípa Yorùbá mọ́ in fact gan tó bá kó tó bá kó some millions of naira sílẹ̀ fún many of those politicians wọ́n rẹ́dí láti ta gbogbo Yorùbá dànù is so unfortunate ṣáwọn ọba aládé náà la fẹ́ sọ ni ẹnu àṣẹ ti dẹnu ẹnu tí ẹnu tí ò láṣẹ gbà pé sọkúsọ ni wọ́n fẹnu àṣẹ sọ bí Gbẹ́ngà Adébóyè ṣe sọ kò sáṣẹ lẹ́nu mọ́ ó ń pẹ́ pé bàtà tó pẹ́ lẹ́sẹ̀ gbà pé ìrìn kó lọ́n fi bàtà òun rìn gẹ́gẹ́ bí according to Gbẹ́ngà Adébóyè o àtó bẹ́ẹ̀ ká bọ́ba ṣùgbọ́n sọ́ba gan fúnra ra wọn ṣé wọ́n ní ṣé wọ́n níyì mọ́ so it's unfortunate just like bẹ́ẹ̀ ṣe sọ kò sí Kwara ń bẹ̀ yẹn tó súnmọ́ wa bẹ́yìn náà ṣe l'experience is so difficult láti gba citizenship ń bẹ̀ even gan this same Lagos ọmọ Yorùbá from another state ò lè wá gba certificate yẹn unless tó bá ní uh, evidence of residence in, in Lagos wife mi nítorí ọmọ Lagos lòun eh, wọ́n jẹ́ gbé Lagos Lagos ló gbé kó tó lè pa afẹ́ra wọ́n ní èmi tí mo jọ́ ọkọ̀ ẹ̀mí ìlé kú gírí pé mo fẹ́ lọ gbà ọmọ Ògùn lèmi. Ìjẹ̀bú to be precise mi lè kù gìrì pé mo fẹ́ lọ gbà á wọn ò lè fún àwa tá a jẹ́ ọmọ Yorùbá tá a jẹ́ sẹ́mi Yorùbá síra wa ṣùgbọ́n wọ́n lè fún àwọn ọmọ àtọ̀húnrèwà àwọn kìtù ń ṣe ọmọ àtọ̀húnrèwà nìkan àwọn ọ̀tá wọ́n lè gbé certificate of citizenship láwọn ọ̀tá lọ́wọ́ láwọn apanirun lọ́wọ́ It's like deliberately they are signing our death warrant, our future death warrant. Mo ṣe risk nìyẹn o. Deliberately àwọn politicians wa, àwọn olórí wa ta pè lólórí. Bígbà pé deliberately ni wọ́n tọwọ́ bọ death warrant wa, death warrant future wa, death warrant future àwọn ọmọ wa tán sign ẹ̀. Because I can't just imagine àwọn tí wọ́n ń pa wá tí wọ́n ń pa àwọn bàbá wa tó wà tó ń lọ sóko tí wọ́n ń rape àwọn ìyá wa tí wọ́n ń rape àwọn daughters wa olóko ò lè lọ oko olódò ò lè lọ odò these same people náà la fi ń joyè it's like we are giving approval for our extinction these same people náà ni àwọn kan tó ń fún ní certificate of citizenship It is like you are giving approval. You are proving that ẹ máa pa wá lọ́nṣọ́. Àbí nígbà tí mo rí ọ̀tá alénimádẹ̀yìn nílẹ̀ tí mo bá ọ̀tá mi leléyìí o. Ẹni tó ń lérí sí mi pé òun máa pa mí tó jẹ́ fi hàn. Tó jẹ́ pé mo wá fún ní kọ́kọ́rọ́ ilé mi. Ẹni kọ́kọ́rọ́ ilé mi rèé o. Bó ṣe rí nìyẹn mo gbé kọ́kọ́rọ́ ilé mi lé lọ́wọ́ èmi náà ní kọ́pì òun náà ní kọ́pì láti wọnú ilé mi anytime bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn and uh, I just don't understand irú ìran yìí I just don't understand tó jẹ́ wípé àbìkítà as long as tówó bá ṣà ti wà lápò tán bá ti tán bá ti ṣẹ́tù àwọn tó ṣe gbókú tán ṣe kínní ní Lagos certificate yẹn èsì lábẹ́ ni pé wọ́n gba owó ikú yorùbá bébí ṣe rí nìyẹn gbégbà téèyàn sanwó fún ayákìlà pé lọ́ọ́ bá mi pa lágbájá èsì lábẹ́ pé wọ́n gba owó ikú because definitely wọn ò lè ṣe lọ́fẹ̀ẹ́ ìṣẹ̀lẹ̀ àkọ́ promise wọn ní position tàbí kọ́ fún wọn lówó and ẹni tó bá gbarú owó bẹ́ẹ̀ tàbí tó gbarú position bẹ́ẹ̀ nǹkan tẹ́ni yẹn ṣe ni pé ó ti ó gba owó ẹ lọ ẹ kọ̀tínú láti máa pa yorùbá ó gba owó aya killing yorùbá bẹ́ẹ̀ ṣe rí nìyẹn ṣáà ní làákàyè ni àtàwọn olórí wa àti olórí olóṣèlú olórí lọ́balọ́ba àti olórí ní ẹ̀ẹ́lẹ́lẹ́ tẹlẹ́sìn ṣáà ní làákàyè ni ọjọ́ wo ni ọjọ́ wo la fẹ́ jí ẹjẹsọ yorùbá náà ti sọ ní pé ẹni tó sùn là ń jí ẹnìkan já pirọrọ á pirọrọ ni kì í ṣe pa á sùn àwọn tí wọ́n wà nídìí sátífíkẹ́tì ti Lagos tẹ́ ẹ sọ yẹn wọ́n á máa wo prógrámù yín wọ́n á máa yín mú sí ní pé àwọn alákọ̀ọ́rí wọ́n á máa yín mú ni ẹ bá wí ti yín tán ẹ jẹ́ ẹ bá ti sọ tẹnu yín tán because wọn ò ní interest wọ́n pirọrọ ni kì í ṣe pọ́n wọn ní interest anything tí ìbá ṣẹlẹ̀ sí Yorùbá kò kàn wọ́n as long as account wọn bá ti ń mí so so unfortunate ah, ti Lagos la rí àwọn tó kù tí ṣègbè Lagos ló pín certificate ṣọ́yọ́ ní certificate of eh, indigenship ni àbọ̀ṣun ní àbógùn ló ní kò sáwọn tó ní nínú gbogbo àwọn yẹn so tiwọn àwọn ẹgán tẹ̀tún máa easy dáadáa kọ́kàn gba èmi ní ìkan tí mo gbà ní local government ọ̀dọ́ wa níbí ibi báyìí tí mo gbà years ago ńgbà tí mi ìtẹ̀mọ̀kan tí mo ní ìdí ẹ̀ fún tí mo lọ gba just a letter but letter ọ̀hún o gbọ́dọ̀ proof pé lóòótọ́ ọmọ local government ìyẹn ni ẹ́ wàá dárúkọ Eh, eh, agboolé ẹ and uh, intonation tó bá fi sọ̀rọ̀ gan ló máa fi mọ̀ if truly you are from the place then lẹ́yìn yẹn wà at least wàá tún gba approval lọ́dọ̀ bóyá olórí tún kó tó di pé wọ́n lè fún ẹ ní lẹ́tà yẹn bí lẹ́tà báyìí ní local government letter òun ló dúró fún bí certificate ìyẹn etí ẹ̀ easy láti gbìlò láti gbà ṣe ìyẹn etí ẹ̀ tún easy àjù ti Lagos lọ láti láti gbà so ta ló mọ several of that that tó ti táwọn other states tán ti máa gbà through other states iṣẹ́ àwọn politicians wà yẹn náà ni àmọ́ irú orin tá a kọ sí irú gbẹ̀dú eléyìí wọn á sùn ṣe la gbìrọ̀rọ̀ bó ṣe rí náà lókè náà ló wà láàrin ló wà ń sálẹ̀ ẹ bá dé gbogbo àwọn tó wà ní tá wà ní middle class náà àkàìmọye ilé náà bìkítà kò sí ètò kàn wọ́n irú àwọn yẹn kàn tẹ̀ fún wọn ní bí i fifty thousand lásán ó lè sòkè dilẹ̀ kàmá ìṣẹ̀ tí wàá sọ àwọn tó jẹ́ pé wọ́n wà ní low class ẹ̀ jẹ́ pé kò tiẹ̀ rí oúnjẹ kò tiẹ̀ rí oúnjẹ àárọ̀ jẹ débi tó ti máa rí tọ̀sán kẹ wá jà fún yẹn ní common five hundred naira ṣe bá orí gbogbo náà tán wọn bá ti gba ọ̀pá aṣọ méjì aṣọ jẹ́ pé o ò lè wọlé méjì kó tó fèèdì dànù wọn bá ti gba kọ́ọ̀pù ráìsì mẹ́ta ọdún mẹ́rin wọ́n ti ta ọdún mẹ́rin nínú gbèsè ayé wọn ṣáwọn yẹn ló máa rí five hundred naira tí. Ti tí wọ́n ní sọ fúlàní di ọmọ ìyá ẹ wo bàbá gbàgede ẹ máa bẹ́tò lọ ọlọ́run jọ gbọ́ ọlọ́run máa jò pẹ́jù kó tó yé wa èmi tiẹ̀ rí gbé ṣe rí ni mo send mi tiẹ̀ mọ̀ pé mi ní much of implication because ẹ̀yin lé experience ní security outfit. mo tiẹ̀ tó rántí ẹ̀ ń sọ̀rọ̀ nípa university system bó ṣe rí láyé ìgbà yẹn náà ṣe ó tún wọ̀sì sí ni nísìnyí ayé ìgbà yẹn ṣe bí kíní ni wọ́n ń ṣe quota system education less advantage state táìmù tí ẹ̀yin náà wà ní school táìmù kan náà ninety four lèmi tiẹ̀ wọ. Eh, kí ni orúkọ nínú University of Agric lábẹ́òkúta ń gbà yẹn ní 1994 nàìjíríà ló yẹ ká wọlé bẹ̀ torí June 12 eh, issue 94 la wọlé nígbà yẹn ah, education less advantage state bẹ́ẹ̀ ni ó wà rádá ń gbà yẹn ṣùgbọ́n nísìnyí o tẹ̀tí wá gbogbo ẹ̀tẹ̀ tí wá fojú pọ̀ eh, àti wọ yunifásitì nísìnyí bí ọjà ni wọ́n ní ọ̀nà kan ò wọjà bó o bá wọ̀ ọ́ ní iwájú wàá wọ̀ lẹ́yìn bó o wọ̀ lọ́tún wàá wọ̀ lọ́sì cut off tó tẹ̀ wá ṣe nísìn cut off rẹ̀ pé bó bá ti ní ìgbà tó ṣe bẹ̀rẹ̀ bó bá ní one eighty cut off mark ìgbà tó yá wọ́n sún sí one seventy ìgbà tó yá wọ́n sún sí one sixty ilé tó tẹ wá ṣe gbẹ̀yìn yìí yẹn pabambari cut off mark one forty very terrible how ni cut off mark general cut off mark one forty nígbà tó yẹ pé tàjà tẹran àtẹni tó mọ nǹkan kan gbọ́n náà ló máa wọlé sí kínní then àwọn tí private university eh, ní ìgbà tí wọ́n ti gbogbo bí eh, some years ago táwọn federal bá táwọn eh, public university bá jẹ́ one eighty àwọn lè ṣe ti one one sixty tí ìgbà tó sọ de one sixty àwọn lè ṣe ti one one forty eléyìí tí wọ́n sọ ní one forty ẹ̀yà private university kó má jẹ́ bóyá bíi one twenty ní àti wọ́ ọ̀dọ́ wọn and many of those uh, children àwọn ọmọ ọmọ mọ́là yẹn tó bá jẹ́ ọmọ mọ́là tán tí bàbá wọn bá lówó many of them private university ni wọ́n ń lọ so eh, ó tẹ̀ tí wá lọ́jú pọ̀ sí yóò bá ṣe wọlé through jamb wà á wọlé through jupeb jupeb tó bá ṣe fún bá ṣe fún bíi eh, semester bíi mẹ́ta wọ́n á wọlé dáadáa at least two hundred level ẹ bá máa wádìí lọ wádìí bọ̀ torí àwọn ọmọ fúlàní yìí náà ni láyé ìgbà tí táwa wà ní yunifásitì in the nineties. the only gbogbo state gbogbo yunifásitì tó wà ní north ọ gbogbo wọn federal university ni. Eh, Sokoto State University tẹ́ sọ́nu prógráàmù yìí kò sí kan tó jẹ́ Sokoto State University Usman Dan Fodio University ni Usman Dan Fodio Federal ni only one university tó jẹ́ North University tó jẹ́ State University òun ni Benue State University that's the only State University as at that time tó wà in the North Benue State University gbogbo àwọn tó kù wo federal ni bóyá jẹ́ federal lónìí ààtò láti wọbẹ̀ a lè wọbẹ̀ ṣùgbọ́n àwọn state gbogbo federal university tó wà ní south àti state university tó wà ní south kò síbi tí ọmọ ọmọ fúlàní àwọn haúsá tí wọn lè jẹ sí so bí bí ó ṣe rí nìyẹn ẹnisìn yìí wọ́n tẹ̀ ti wá lọ́jú gbogbo ẹ̀ pọ̀ àti wọlé nísìn cut off mark nígbà téèyàn bá gba one forty out of eh, four hundred kò tiẹ̀ wọ kò tó forty percent so nígbà tí èèyàn bá fi fail already the benchmark for entering is a failed benchmark because eh, forty uh, percent ní pass mark ní university and forty percent of four hundred is one sixty. So it's like saying that even the benchmark is below even the pass mark. Ibi tó terrible sí nìyẹn nísìn. Ọ̀tọ̀ tún tiẹ̀ tún the tàwọn ti common entrance ní primary school láti primary wọ secondary. Nígbà tí wọ́n bá táwọn ọmọ wa ní South Ogun State and the rest of the Southern states tán bá ní wọ́n máa fi uh, out of two hundred marks tó máa fi bí one thirty tó máa fi ṣe cut off àwọn tó wà ní south àwọn tó wà ní north àwọn yẹn máa fi ten wọlé mo ti rí ti bí abi two years ago tó jẹ́ pé ten fourteen ní Zamfara Zamfara Sokoto fourteen ní cut off mark lítà wọn state mi bóyá seven mo rántí bóyá Zamfara àti Sokoto seven ṣùgbọ́n àwọn tí ó wà nísàlẹ̀ bíbà ní oògùn mo rántí oògùn yíyà yẹn one thirty five ní cut off mark ẹ lè imagine ní gap tó wà in between ní cut off àwọn tí ó wà lókè àtàwọn àtàwà níbí so wọ́n ti yan wá jẹ jìnnà àwọn tí wọ́n jẹ̀jẹ́ kó correct ẹ̀ ẹ̀kọ́ máa jẹ òjò ọgbọ́n àwọn olórí wa nǹkan tó máa jẹ òní kò jẹ́ kó ní làákàyè wọ́n ti jẹ dòdò wọn lè so dòdò gẹ́gẹ́ bí ọ́díò tẹ́ play ah, is it not true ṣé wọn ti ṣé kì í ṣe inú ah, eh, àpò ṣòkòtò àwọn fúlàní àpá fúlàní ni wọ́n wà ṣé fúlàní ò ti lọ́ọ̀kì bírèèni wọn ṣán lè sọ̀rọ̀ púpẹ̀tì lásán ni wọ́n àtọba àti joyè ní south pulpit lásán ni wọ́n gbogbo nǹkan tẹ́ni yẹn sọ lórí ọ́díò yẹn ìfà ìṣàn tí bá ń gbọ́ ọ́díò yẹn inú máa ń run mí ni inú máa ń run mí ni ṣé bẹ́ẹ̀ náà la bàjẹ́ tó bá a ṣe kàwé tó náà la ṣe gọ̀ tó bó ṣe rí lójú èmi nìyẹn àwọn tó yà ní pé bóyá wọn kàwé Awólọ́wọ̀ ló dáṣọ fún wọn àwọn ló wá ń jẹ gàba lé wa lórí àwọn ló wá àwọn ló wá lọ́ọ̀kì ọpọlọ wa kí wá láǹfààní ìwé tá a kà a kàwé àkàlà àkàyè nítorí owó nítorí ipò ọlọ́run á sí wa ọlọ́run á wa ṣùgbọ́n bébí ṣe ń wá the only solution ni kí yorùbá máa lọ bí wọ́n bá lè ṣe restructuring kí Yorùbá máa lọ mi ti fa restructuring gan ó ti kọjá kí Yorùbá máa lọ kó ní kálukú dọ́mú ìyá ẹ̀ gbé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń sọ eh, àgùntàn lóhùn ò bá ewúrẹ́ lóhùn ò bá gùntàn rẹ̀ àgùntàn ló ní ìyá òun òbí dúdú kó ní kálukú dọ́mú ìyá ẹ̀ gbé àtẹrù wa gbé kó ní kálukú mọ̀ that's just the only solution bọ́ọ̀ bá fi lè ṣe é nígbà tí Tinubu wà ń bẹ̀ yìí ká má jẹ́ kí gbogbo outcry wa gbogbo campaign tá à ń ṣe in the two thousand and twenty-one stroke two thousand and twenty-two kò gbọ́dọ̀ wálẹ̀ tó bá wálẹ̀ wọ́n á ní pé torí pé presidency là ń fẹ́ ni a ṣe ń pariwo gbó táìmù yẹn kò gbọ́dọ̀ wálẹ̀ ṣe lariwo wa gbọ́dọ̀ tún increase ṣe nísìn tó jẹ́ pé ọmọ wa gan ló wà ń bẹ̀ ariwo a gbọ́dọ̀ increase báyìí ni so that wọ́n á lè mọ̀ pé kì í ṣe torí pé a fẹ́ gba presidency ni a ṣe ń pariwo gbogbo táìmù yẹn torí presidency kọ́ ni solution bí Tinubu bá parí lẹ́yìn ọdún mẹ́jọ ẹ̀ tá a sì wà nínú Nàìjíríà <laughs> it is it is not going to be imaginable nǹkan tó ju nǹkan tí ojú Yorùbá máa rí gbogbo eléyìí tí wọ́n tọ́ sọ́nù ọ́díò yẹn wọ́n wọ́n ṣe ń plánù wọ́n kàn máa rí táìmù Tinubu as a, a setback ni àgbò tó fẹ̀yìn rẹ̀ ni agbára ló máa lọ mú wá o so the best thing ni pé kí Tinubu tó kúrò ń bẹ̀ ká yá ṣètò kí Yorùbá lọ kí yorùbá lọ bàbá lọ tán gbogbo jẹgbúdú jẹrá táwọn olóore wa wá ń ṣe bàbá ẹ̀ka lẹlẹyọrọ lọ́nà káwá fàbọ̀ fàdìyẹ gbogbo jẹgbúdú jẹrá gbogbo táwọn olóṣèlú wa ń ṣe bàbá débẹ̀ àá máa yanjú ara wa internal issue ló máa jẹ́ àwa yanjú ara wa ṣùgbọ́n bí yorùbá bá fi lè lọ tọdún mẹ́rin àbí mẹ́jọ bọ́lọ́mbà ló máa pé mẹ́jọ tó bá kọjá. Hmm, Is better not to be imagined at all. Torí àtàwọn olóṣèlú gan tí wọ́n ń ṣe kinní mo ní kálukú á di fèrè Fúlàní á fímú wa fọ́n fèrè. Tọ́ eh, àní sọ́tán ó tán lẹ́nu ó kù níkù a kú ọdún ẹ̀mí wa ṣọ̀pọ̀ ẹ ṣé o iléeṣẹ́ BGI kò ní bàjẹ́ o kò ní jóná o. ṣèbí yiniyini kẹ́ni ó ṣèmí bàbá dúpẹ́ orí àná ó di dandan ká má rí òmíràn gbà bẹ́ẹ̀ sì mọ̀ wípé bàbá ra àwọn àràbà tí wọ́n wà lẹ́yìn ọgbà tí ò jẹ́ kọ́gbà owó ká máa dúpẹ́ lọ́wọ́ wọn ni o àwọn tó dàbí èjìká gangan lápá tiwa tí ò jẹ́ ká ṣòro dídọ̀rọ̀ mi lọ́nu wa níkànnì bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn BGI TV fún gbogbo bẹ́ẹ̀ ṣe dúró tì wá jalè ọdún ọdún twenty twenty three tàtújọ wá fàyọ̀ wọ́dún twenty twenty four a máa dúpẹ́ o a dúpẹ́ pé òkun lọ́wọ́ gbogbo yín bẹ̀rẹ̀ látòrí gbogbo ẹ̀yin alátìlẹ́yìn wa Fox SLS Travel and Tour fox àdúpẹ́ àdúpẹ́ pé òkun lọ́wọ́ yín àdùnní gold omega logistics najim Ogunleji. ìyẹn najestor store àdúpẹ́ o àdúpẹ́ pé òkun lọ́wọ́ tẹ̀yìn náà oea aba àdúpẹ́ àdúpẹ́ pé òkun lọ́wọ́ tẹ̀yìn náà bákan náà lórí àwọn tó ṣèwé enough is enough on domestic violence àdúpẹ́ o ṣẹ̀wádìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ́ ẹ fìgbà gbogbo jókòó tì í ẹ̀yin tẹ́ wà nílẹ̀ yìí ni tàbí lókè òkun pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà ẹ̀yin tẹ́ wà ní United Kingdom ẹ kórè oko wálé o ẹ̀yin tẹ́ wà ní Canada ẹ̀yin tẹ́ wà lórílẹ̀‐èdè wa Nàìjíríà gbogbo ọmọ lẹ́kú oṣù òjìire pátápátá gbogbo ọmọ Yorùbá lórúkọ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ ìkànnì BGI TV Alhaji Sabrou Adébáyọ̀ Aláwìyé òun náà ni gbogbo àwa tá a wà ní ìkànnì BGI ITV là ń sọ wípé a kú ọdún a kú ìyèdún ọdún twenty twenty four ìròyìn ayọ̀ là máa gbọ́ ẹ má wá gbàgbé rèé bẹ́ẹ̀ ṣe ṣe pẹ̀lú wa ẹ tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ o lọ́dún twenty twenty four ẹ máa bá wa pé ẹ máa bá wa ṣíà rẹ̀ lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa gbogbo ibẹ̀ láwa o tá a ti ń gbé dábìí ẹ̀dùn tá a ń rọ̀ bí òwe lójú òpó Facebook wa gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lójú òpó YouTube bàbá gbàgede ìmọ̀ TV bákan náà lójú òpó Instagram gbàgede ìmọ̀ underscore twenty two lọ́dún twenty twenty fòyí èmi àti yín ọpọlọ wa ò ní jọba ọdún ayọ̀ la ó ṣe o happy new year. ó ẹ káàbọ̀ padà ọ̀rọ̀ pé gbogbo wa gbọ́ ohun tí arákùnrin yẹn sọ àkọ́kọ́ náà ẹgbọ́n tán sọ lórí ọ̀rọ̀ education wa ẹlẹ́ẹ̀kejì lórí ọ̀rọ̀ certificate tá a sọ̀rọ̀ sí lánàá wọ́n nípa wa Yorùbá bàbá yẹn sọ̀rọ̀ kan bẹ̀ tó dùn mọ́ mi pé àbí ṣé tó ba nínú jẹ́ ni ká sọ ó ní tẹ́lẹ̀ à sọ pé Yorùbá ronú Yorùbá ronú ó ní nísìn Yorùbá ponú dẹ̀ tún ni. Yorùbá nísìn o yorùbá ponú ni ó ń lọ̀rọ̀ yẹn ń sìn ó ní so ó ní yorùbá ponú ni ọ̀rọ̀ yẹn kì í ṣe yorùbá ronú mọ́ àwọn fúlàní tá à ń sọ yìí àbáwọn northerners tá à ń sọ yìí ohun tó yà mí lẹ́nu ni pé àwa yorùbá ọ̀dọ́ o ìran wa ìran tó máa ń nífẹ̀ẹ́ àwọn èèyàn ni ìran wa ìran tó máa ń kó àwọn èèyàn mọ́ra ni àmọ́ kí ni wọ́n máa fi ń san fún wa padà ibi ibi náà fi ń san fún wa padà àwọn fúlàní tá à ń kó mọ́ra àwọn northerners tá à ń like pàápàá jùlọ táwọn olóṣèlú wa àdọ́ ìtú tí wọ́n ti pa fún ọmọ yorùbá sókéré ni ọdún Eh, wọ́n ní èébú kan tó ṣe kinní kan ti dànkó èyí tí wọ́n ń ṣe gbogbo nàìjíríà náà ṣe fún kódà àwọn a máa ṣe fún ìran wọn náà tọ́jọ́ jẹ́ northerners àwọn náà free lọ́wọ́ wọn torí pé ńgbà tí wọ́n ti ń gbé àwọn máa lé fúlàní wọlé ní nàìjíríà ti dàrú ni wọ́n ti bà nàìjíríà jẹ́ torí pé àwọn yóò lójú àánú ọ̀mẹ́nikẹ́ni sẹ́nìkan now àwọn kan lọ sí Kogi lọ kọrin látàbújá àwọn bíi mọ́kànlá àbí méjìlá ọ̀hún Yorùbá ni wọ́n odindi báǹdì kan ni òun kọrin báǹdì kan ni wọ́n dẹ̀ pé wọ́n lólórin wọ́n lọ síbẹ̀ wọ́n lọ kọrin tá a bá ń sọ létí àwọn ẹni yẹn ń gbà yẹn wípé àwa Yorùbá ti rógo ilẹ̀ wa ò wà síkíọ̀dì mọ́ ó dá mi lójú pé band leader yẹn àtàwọn band ẹ̀ wọ́n á máa against irú wa tán bá wo fídíò irú wa ń gbà yẹn bẹ́tọ́lọ́fì Sunday àwọn náà padà witness ìwà Fúlàní ní Nàìjíríà wọ́n lọ Kogi lọ play wọ́n wá wò pé aago márùn-ún ló ṣẹ̀lù yìí láti padà sàbújá wa ní Kogi tá a wà yìí within three four hours á padà sàbújá náà nọ́bà gbéra odindi mọ́tò kan fully loaded má bá aṣọ àwọn pictures wọn tó bá ní lọ́wọ́ fully loaded pẹ̀lú aṣọ aṣọ ẹgbẹ́ tí wọ́n wọ̀ aṣọ white ẹ̀yìn kọ́ yìí wọn ò tí ì rìn jìnnà táwọn tó ní nàìjíríà ti yọ sí wọn ẹ ti mọ àwọn tí mò ń wí ẹ wo aṣọ wọn bó ṣe dà white ilẹ̀ rí yẹn white ẹ wo bí white ṣe dà mọ́ wọn lọ́rùn wọ́n make sure pé wọ́n lò bí odidi ọ̀sẹ̀ kan gbáko lọ́dọ̀ àwọn tó ní nàìjíríà ẹ ti mọ àwọn tí wọ́n ń gbé àwọn fúlàní wọ́n yọ sí wọn wọ́n dẹ̀ kó gbogbo wọn látòrí dráìfà tó wà wọ́n lórí gbogbo àwọn tó jẹ́ band àti band leader wọ́n wá kó wọn lọ núgbó kìjikìji trauma yẹn ó dá mi lójú pé kò lè kúrò lórí wọn táyé máa fi parẹ́ àmì witness wọn o ọlọ́run má jẹ́ ká witness wọn ẹ jẹ́ ẹ lọ interview àwọn tó lọ ọ̀hún tó tọ̀hún bọ̀ kí wọ́n wá ròyìn tójú wọn rí kán wá sọ fún yín pé láti ọdún ẹni bẹ́ẹ̀ lómi ò lè jẹ́ two years ago náà ti gbé ẹbí léèrè pé sóyè fi lálà láti two years ago bó bá ń jẹun lọ́wọ́ á rántí tó bá ń sùn lọ́wọ́ wà láyà á rántí kó wà lórí ìyàwó ẹ̀ á rántí ìrántí yẹn máa wá wà lórí ẹ̀mí ẹ̀ tó máa fi kú láyé ni nítorí pé ohun tó ń fa trauma fún yàn bí n táwọn ẹni yẹn ṣe ò sí wọn ò rí o ṣùgbọ́n mo mú fún márùn tí wọ́n gbé jù oríṣiríṣi experience mo ń gbọ́ lẹ́nu ẹnu kọ̀ọ̀kan wọn tí mo interview ìkan la tún fẹ́ wò yìí ìkan la tún fẹ́ wò yìí oríṣiríṣiríṣiríṣi ẹ̀ẹ́dẹ̀ lè ráwọn tí wọ́n gbé kán fi wọ́n lẹ̀ kán wá bọ́sta lẹ́ni tára ẹ̀ mọ́ wọ́n ti sọ wọ́n da láàbò ara bí wọn ṣe wọ́n léṣe lọ́wọ́ wọ́n ṣe wọ́n léṣe lẹ́sẹ̀ nínú kó máa tiru orin inú kí mi ti jọ wèrè wọ́n dẹ̀ tún gba owó ńláńlá owó tó tówó must we continue like this in this country is this how we are going to continue? ṣé bẹ́ẹ̀ níjọba ò ṣe ní rí solution sọ̀rọ̀ wọn mọ́ tílu yàdẹ̀ máa lọ bẹ́ẹ̀ tilẹ̀ tààtì so ló yẹ kó jẹ́ pé kí àwa náà kájọ jókòó kájọ rò ó kí ni solution yorùbá ò lè ra ọmọ nàìjíríà generally à lè ran àníyàn fàìdàǹdà faranda mọ́ that is for everybody everybody that is ẹ wo aṣọ bó ṣe rí mọ́ ọlọ́run aṣọ tẹ́ ẹ tó di black yìí máa bá mi gbé aṣọ yẹn sí padà aṣọ tẹ́ ẹ tó di black yẹn ẹ wá aṣọ yìí o bó ṣe rí o ẹ jẹ́ kán ṣó tí wọ́n lọ ṣe play kẹ́ wá aṣọ yẹn bó ṣe rí lọ́rùn wọn. ẹ ṣẹ́ni wà ní ugbó fúnjọ́ méje tán tún mú tọ̀ di wọn tí wọ́n jẹ ewé tán tún jà sí ewé ó tójú wọn rí nìyẹn o that is why ta fi ń pariwo pé kí ni ká ṣe ṣé ká fọmọ Yorùbá lẹ́kìyà mí sọ táwọn ìlú tó kù torí gbogbo wa ló kàn àtọmọ Ìgbò àtọmọ Haúsá àtọ ara wọn náà wọ́n jí wọn gbé bọ̀tí táwa ń sọ nílẹ̀ Yorùbá tó kan èmi ṣé ká lajúlẹ̀ kó máa lọ báyìí ẹ gbọ́rọ̀ lẹ́nu band leader àtàwọn tó ń jọ jí gbé ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. pé kí náwó kí n náwó síyàn mẹ́ta ǹdẹ̀ ni pé ok. a ní láti jẹ ewé láti survive. a tún pín ewé mọ́ra wa lọ́wọ́ a tún jà torí ewé tí kì í ṣe oúnjẹ. ìgbà tó tó stage kan mo ń tọ̀ sí ara ni torí mo tún wò pé tí bá ti tọ̀ sára rẹ máa tún ní okun díẹ̀. orúkọ mi ni adébùkọyé adéhùnmi samuel ṣùfùmàdé ohun stage name mi ni ọmọọba the jumbo beats olórin ni mí live band lóòótọ́ ni wọ́n jí wa gbé àwa thirteen a lọ sí a lọ ṣeré níbi ayẹyẹ burial ní Ìtakété uh, Ìsàó ìlú yẹn lórúkọ ìlú yẹn nìyẹn Ìtakété Ìsàó ó súnmọ́ Ìsàolú ní Kogi state and wọn dẹ̀ ní airport ní Kogi so a ní láti lọ káwọ mọ ká gbé mọ́tò lọ a ti lọ látọjọ́ Thursday a parí eré ọjọ́ Friday ní patí yẹn a parí eré ní bí aago márùn-ún àbọ̀ so ìgbà tó parí ta parí lágo márùn-ún àbọ̀ mo rí à táìmù sì wà láti kọjú padà sí Àbújá ní ojú ọ̀nà ìyàwó táàrin lágo kan aago méjì aago mẹ́ta lóru ń gbà mí so aago márùn-ún àbọ̀ jẹ́ aago tó yẹ kó sì kéré fún wa pé àrílẹ̀ ẹ̀yà máa dé Àbújá àdẹ̀gbéra akọjá abájánu akọjá Dangote cement níbi ọbàjà àwọn tó wà mọ̀nà dáadáa báyìí kọjá Dangote cement ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ a lò ọjọ́ mẹ́fà lọ́dọ̀ àwọn ajínigbé nínú gbó kìjìkìjì inú gbó kìjìkìjì la lò inú àti ẹ pé tí wọ́n bá mú ẹ̀dá láàyè kan lè mọ ibi tá a wà bẹ́ẹ̀ yẹn àfi tí wọ́n bá mú wá síbẹ̀ ìṣẹ̀lẹ̀ pọ̀ nu gbó yẹn gan fún ọjọ́ mẹ́fà yẹn bí ọdún mẹ́fà ló ṣe rí. ibi tí wọ́n ní ká dojú bolẹ̀ sí tí wọ́n ti ń dè wá èmi ni ẹni tí wọ́n dè last so gbà tó dé ọ̀dọ̀ mi wá ní pé torí Ọlọ́run jogún omi ara fún mi díẹ̀ so ìgbà tí tó dé ọ̀dọ̀ wa ni ah iṣẹ́ wo mò ń ṣe mi mọ nǹkan tí mo lè sọ mi sáà ni mò ń ṣe bolt mò ń ṣe uber mò ń lo mọ́tò báyìí mi mọ nǹkan tí wá ní kíkà ọwọ́ mi sẹ́yìn kò sí wá dùn wá fi ìpá ẹ fi jàn mí ní ẹ̀yìn mọ́lẹ̀ pé yes ìwọ ni o máa gbé owó wá òun ni ọwọ́ mi fi rí bí eléyìí tẹ pé wọ́n dé mi nídìí gangan tó lù mí gan serious so wá di ọjọ́ tí ọ̀gá wa bẹ̀ wọ́n pé kí ni wọ́n fẹ́ so tó wá fún wa ní fóònù èmi ti gbàgbé pé ibi tí mo wà tí mo wá pe ìyàwó mi wá ní ah hello my dear so hello my dear tí mo bá wà fi pa pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá ní ẹ̀yìn mi so wọ́n ṣe gba fóònù wọn jẹ́ kí kí n bẹ́ anybody sọ̀rọ̀ mọ́. wọ́n ṣe wá wọ́n ṣe dọ́dọ̀ wa tó ń dọ́ yẹn pé ẹnìkọ̀ọ̀kan thirty million mo ní ah ibo la ti fẹ́ rí tá a bá ní ká ṣe that's one thirty million ah bó la ti fẹ́ rí one thirty million wọ́n ṣàbẹ̀rẹ̀ wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ń lù wá mo wá mo wá mo ṣàṣà láti gbọ́ àbẹ̀rẹ̀ sí ń pè ìgbà tí wọ́n mo ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ kọ̀mándáǹtì wọn yẹn pé a lè rí tẹ́tẹ́ million a lè rí tẹ́tẹ́ million kó ṣàánú wa wá lókè òun òun gé sí seven million ẹnìkọ̀ọ̀kan a ti ṣe pélé nìyẹn ní seven million. pọ̀ ò sí experience tá a rí a ní láti jẹ ewé láti survive àjẹ ewé ewé tá a jẹ rí a láti survive ẹni tó tó mu lára ìtọ̀ ẹ̀ gan mu lára ìtọ̀ ẹ̀ pátá àlòkùn mọ́ ẹni tó jẹwé ń jẹwé tó lẹ́wọ̀ pé àtún pín ewé mọ́ra wa lọ́wọ́ àtún jà torí ewé tí kì í ṣe oúnjẹ. ìgbà tó tó stage kan mo tọ̀ sí ara ni torí mo tún wò pé tí bá ti tọ̀ sára rẹ̀ máa tún ní okun díẹ̀ mo á sọ fáwọn èèyàn mi ah, ẹ máa tọ̀ sára ó fẹ́ dàbí ó tún mú okun díẹ̀ wá o. so ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí tó dalẹ̀ tẹ́yàn sọ pé owó ti pé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wá cash kò wá sí cash wọ́n wá ń bẹ̀ pé kò sí cash kóun náà pe àbújá kó bẹ̀ lọ́wọ́ anybody tó dìgbà december yẹn kò sí cash if you gan ti náà cash ti scarce díẹ̀ díẹ̀ mo ní kó ṣàánú wa ipò owó ti wà ṣé wọ́n gba transfer ó náà wọ́n gba transfer wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n wá fún náà ìdí àkọ́pọ̀kè jẹ́ ká ṣe báyìí èyí máa pe àwọn èèyàn wa kán change owó yẹn sí dọ́là tó ń bá mú dọ́là wá ẹ̀yin dẹ̀ máa lọ ṣe ibi tó bá wù yín ó ti lọ́kọ́ gbà o ipò òkè kò sí wàhálà àwọn máa gba dọ́là bí kan yí kan ṣe owó ta fẹ́ san yẹn iye mílíọ̀nù ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó ń fi tẹ́tọ́ gbà lọ́wọ́ yẹn kan yìí sí dọ́là ó kọ̀ dẹ̀ kan náà kò tún padà wá ní pé òun ò fẹ́ dọ́là mọ̀ pé káàṣì yẹn gangan nìkan lọ wá ẹni tó wá fẹ́ gbówó wá ó tún wá parọ́ wípé òun ti ń bọ̀ òun ti kọjá gbọ́gbọ́lájà òun ti kọjá bàjì àṣewọ́ ló ń pa. táwọn ti ń kó wa rìn ní bí four hours wọ́n padà wá pé àwọn yẹn pé wọn lè gbówó wá pé ilẹ̀ ti ṣú àdéhùn láti fipò ti tán fún wa torí lọ́jọ́ yẹn a rí bí ọ̀gá wọn ṣe react bó ṣe bó ṣe ó bínú gan lọ́jọ́ yẹn nígbà pé wọ́n ó fi ẹsẹ̀ gún ṣòdú ẹ̀ tún ṣubú ó react ó bínú gan gidi. ó wá sọ fún wa pé ọ̀gá ti fún wọn ní ọ̀dà kó wọn pa mẹ́ta pé kémi kémi náwó síyàn mẹ́ta kí n náwó síyàn mẹ́ta kan pa tí n bá wá náwó síyàn mẹ́ta kan pa táwọn àwọn tó kù bá wá délé wọ́n bá dé ìyàwó ẹnìkan béèrè pé ọkọ òun ọmọ ọba ló náwó sí ọpẹ kan lọ pa báwo ló fẹ́ rí bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n nìyẹn bí àwọn ìṣòkò wọn nínú onítòhún ọba ṣe nǹkan tó ga òun sọ pé òun ṣe pé ọ̀gá òun máa pa òun pé kì í náwó kì í náwó sí ìyàn mẹ́ta ǹdẹ̀ ni pé ok mo wá ní pé kó jọ mo fẹ́ bẹ̀lẹ́bẹ̀ kan kó bá mi bẹ ọ̀gá wọn pé kó jẹ́ kí gbogbo àwọn ọmọ àwọn ọmọ ẹgbẹ́ mi pátákùn délé láyọ̀ pé ṣùgbọ́n kó pa èmi pé torí tí n bá délé tí n gbà kó ẹnì kankan délé àwọn fámìlì wọn wọn ń jẹ́ kí n sinmi èmi kò ní gbádùn ayé mi ọ̀gá wọn yẹn A ó wá mírí báyìí kí káì wá wojú mi wá dìde wá lọ mi mọ̀ bóyá ọ̀rọ̀ yẹn ni ó kó sí nínú ni o bóyá òǹdẹ̀ náà lọ́hùn lò ní mi ò mọ̀ ó ṣe lọ nìyẹn. bó ti rẹ̀ pé máa tètè górí mi lọ ni tó nígbà tí mo tọrọ àyè pé mo fẹ́ lọ ṣe gáà nìkan ni wọ́n gbé àdá tó fẹ́ gé orí mi dànù ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ mi dọ̀bálẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bẹ̀ pé kó jọ kó má gé orí mi ló wá sọ pé tóun bá tó gbọ́ ta tó sọ pé bóyá a fẹ́ tọ̀ àbáfẹ́ yàgbẹ́ pé òun yóò di orí wa dànù ni ìbẹ̀lẹ̀ àwọn ọmọ ẹgbẹ́ ti ń tọ̀sára ẹni tó ń tọ̀sára tọ̀sára ẹni tó yàgbẹ̀síra yàgbẹ̀síra. ọjọ́ tí mo mọ̀ pé ikú ti dé tán ní ọjọ́ tá a fẹ́ kó ń bẹ gangan tó yẹ pé gbogbo wa lórí àtòrí ọ̀gá wa kò sẹ́ni tó lè dá dúró mọ́ torí omi tá a mu ní okùn ọ̀làtàn náà ń gbó bọ̀ káfí ní okun láti jáde láti bẹ̀rẹ̀ àtútù fi rìn padà kò sóúnjẹ kò sómi tó ọjọ́ tó a fẹ́ kó ń gangan kò sí ẹni tí ó ní okun látòrí ọ̀gá títí dẹ́n tó kẹ́yìn nínú àkó tó lè dá dúró láàrin fifteen minutes mọ́ tábà ti rìn díẹ̀ àṣà ń bẹ ìwọ abẹ́dé level kan wọn ò fẹ́ gbọ́ pé kápò níbẹ̀ yẹn pé ọ̀gá wọn ti fa wọn láṣẹṣẹ pé àwọn lè kó wa kó bẹ̀ àṣà ń bẹ àṣà tó wá sọ àwọn make statement kan pé ok ẹ máa kó wa lọ anybody nínú wa tó bá ti make attempt láti sá kan yẹn níbọn torí a lè kò sí òkun yẹn mọ́ kò sí òkun yẹn mọ́ ìwọ tábà tábà ti rìn láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún a máa sinmi instead ká náà gbogbo a máa tún ṣubú ni ẹnu la fi ń mí. àwọn náà ló wá mú wa rìn arìn rìn rìn rìn ni àwa débì kan wọn á nípa àwọn máa padà lẹ́yìn wa pé ká máa lọ straight gbàmọ̀já stéètì gbàtà wa bọ́ stéètì gangan gangan gangan tá a já ìgbà mọ̀ ẹ́ pé a ti bọ́ lóòótọ́ bí àwọn arábúlé yẹn ṣe rí wa tá à ń jáde àwa thirteen tá a dọ̀tí tá a rí tá a rí bíi kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ń ṣàwọn ìwọ èmi ò lágbára mú mo kọ̀ rí àwọn kan tó ẹ̀jẹ̀ fún wa lómi àwọn kan wá sáré fún wa lómi wọ́n fún wa lómi àṣà àti ibi tá ti ń gbèrò mi yẹn àti bọ̀ sí títí o so wọ́n ṣáà fún wa lómi àṣà rìn rìn rìn rìn ìgbà táwa bọ́ sí títí gangan gangan gangan tá a já sí títí ìgbà mọ̀ ẹ́ pé a ti bọ́ lóòótọ́ so ìgbà táwa já sí títí táwọn ará abúlé yẹn rí wa ẹ pẹ̀lẹ́ kó yín ọlọ́run wọ́n ṣáà ń kí wa wọ́n kí wa wọ́n ṣe lọ gbé báàfù ńlá wọ́n bomi sí wọ́n da gàrí wọ́n da wọ́n gàrí fún wa ah gàrí gàrí báyìí fòbọn gàrí nìyẹn o lẹ́yìn ìgbà tá a mú gàrí tó ń fún wa mọ̀ tó ń tọ́jú wa ẹ pẹ̀lẹ́ kó di pé àwọn tó bá wa gbówó wá wá wá bá wa gbé mọ́tò wa gbé wa kúrò níbẹ̀. ẹ káàbọ̀ padà jẹ́ <laughs> ẹ ti gbọ́ àwọn tí wọ́n jí gbé tí wọ́n jẹ ìyà tààrà tọ́ba léèyàn jẹ ìyà tààrà àwọn tẹ́ ẹ rí yẹn. <laughs> wọ́n fìyà ṣe gàárì débi pé ńgbà tí wọ́n rí ọ̀ríjínà gàárì gan wọ́n fẹ́ lè má dà yàtọ̀ mọ́ ìbéèrè mi ni pé ṣé kó máa lọ bẹ́ẹ̀ ṣé lù nìyẹn ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ọ̀la ṣe ń fàsìkò yìí pé gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olórí tó jẹ́ pé tún sì ń àdọ́ fúlàní ẹ tí ì rí nǹkan burúkú ní ogun tá à ń sọ pé wọ́n ṣe yìí ẹ ṣe rí pé ó dáa bẹ́ẹ̀ kan máa ṣe lọ lẹ́sẹ̀ fi wọ́n joyè lẹ́tún ṣe lọ fún wọn sátífíkẹ́ẹ̀tì ń díje à ń ta ìlú wa síta ní ta ń ṣe yìí alọ́ ló lọ yìí àbọ̀ ń padà bọ̀ hmm. ṣe ríjọ́ tí a bá máa jìyà ń tà ń ṣe wẹ́rẹ́ yìí níjọ́ tí ìyà ẹ̀ bá máa dé ọlọ́run ò ní jẹ́ ká wà pín bẹ́ẹ̀ o torí pé kò yé mi a sọ pé ká má wo ká má ní wọn nàìjíríà a sọ pé everybody má bára wọn ṣe yes we are all Nigerians ṣùgbọ́n sáwọn rí wa bẹ́ẹ̀ ṣé wọ́n rí wa bẹ́ẹ̀ ṣé n tó yẹ kó rí ló ń ṣẹlẹ̀ yìí gbogbo táwọn ò lè ṣe nílùú tiwọn táwọn wá ṣe ń bí fún wa free láì gbowó ọ̀fẹ́ náà fi dá wa lárayá nínú gbogbo Yorùbá tó ń gbé north mélòó ni wọ́n bí ire nínú wọn kọ́lá àwọn fẹ́ àwọn fẹ́ dúnkokò mọ́ àwọn northerners yorùbá tó ń gbé bẹ́ẹ̀ kódà tó ti bímọ síbẹ̀ mélòó ló lè halẹ̀ mọ́ wọn lù wọn fúlàní halẹ̀ má wà ń bí fúlàní ń pàṣẹ fún wa ń bí ìdótì ẹ̀ tó wá ń yà mí lẹ́nu ni pé ẹ̀ wá ráwọn tó jó lórí wa. Mbe, wọ́n wá máa tún àdọ́ wọn ẹ lọ wo sẹ́ríkì fúlàní lẹ́kọ̀ọ́ kẹ lọ wo kálíbà àwọn olóṣèlú tó lọ bẹ̀ lójoojúmọ́ kẹ lọ wo bí wọ́n ṣe ń bọ́ bí ẹni tó bọ òòṣà respect tí ọba ìlú èkó gan command mi ìròpò tó tí n tí eh, sẹ́ríkì fúlàní command ńgbà fúlàní bá ń talẹ̀ lẹ́kọ̀ọ́ kí ló tó kù northerners talẹ̀ lẹ́kọ̀ọ́ kí ló wá tó kù àwọn nǹkan tá à ń ṣe yìí ọlọ́run níjó pẹ́ kó tó yé wa o àwa máa fi program wa jí yorùbá gìrì pé kẹ́ ẹ jí gìrì kẹ́ ẹ rí n tó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ bá jí gìrì á pè bó bá wá wọ̀nyí ẹ pé rọ́là ń pa ẹ pà ń dà lóró ni Barista, ó ní bí àwọn bí àwọn eh, olórí wa bá ṣe dáadáa tá a bá ti fi orin sọ̀rọ̀ ẹ̀ sọ pé ní tọ̀hún fẹ́ dà lúrú ẹ̀ sọ pé ní tọ̀hún fẹ́ dà lújẹ ẹ̀ pé kí sójà kó lọ mú. àwọn táwa sọ yìí a sọ nítorí pé kílẹ̀ wa lè dà ní mo sọ fún wa lánàá mo gbẹ́nu lé kọ̀ọ̀kan lánàá mi parí ẹ̀ àwọn tá à ń wò ní heroes lénìí nílẹ̀ Yorùbá ẹ wo kí ni quality wọn tí wọ́n ní the first quality wọn tó máa kọ́ ni ni pé wọ́n kọ́ identify problem wa wọ́n á wò pé kí ni solution wọ́n á ní mission wọ́n á ní focus wọ́n á dẹ̀ prefer solution sí fúnra wọn ìyà tó ń jẹ wáyìí tó ń jà àwọn ọmọ wa yìí tó ń jà wá fúnra wa yìí kí ni solution sí solution rí àbí báwo ni mo ṣe lè ṣe ọ̀nà tí wọ́n bá wá gbé gbà yẹn ọ̀nà yẹn ló máa fi ní solution irú ẹ̀ ni Lísàbí ṣe fáwọn Ẹ̀gbá ó mọ̀ páwọn làrí ọlọ́yọ̀ọ́ ó mọ̀ pé ìyà tààrà ni wọ́n fi ń jẹ ẹ̀wẹ̀ wọ́n fi ń jẹ ọmọ ọmọ Ẹ̀gbá ok ó wò pé that is the problem báwo la ṣe lè stop ẹ̀ eh? àṣọ lórí even gbọ̀ngbà yẹn ordinary man ni kò tí ì jó lórí ó kọ́kọ́ identify problem yẹn Ìlàrí ọlọ́yọ̀ ń pọ́níṣù àwọn fìyà jẹ àwọn ọmọ wa wọ́n fìyà jẹ wá nílùú Ẹ̀gbá wọn bábìrin wọn sùn bó ṣe wù wọ́n ẹ ìlú Ọ̀yọ́ ni agbára ilẹ̀ Yorùbá wà Aláàfin dẹ̀ ló rán wọn wá síbẹ̀ táwa lẹ́yìn láti sọ pé ẹ fẹ́ kojú Aláàfin ìlàrí ọlọ́yọ̀ wá ń darí ọba kódà ẹ̀wọ̀n eh, ìlú ajá lákégbà ẹ̀ now kí ló ṣẹlẹ̀ nígbà tí Lísàbí ti rí bẹ́ẹ̀ ó ronú pé kí ni solution the next thing ni kó dẹ́gbẹ́ àrólẹ̀ ìbẹ̀rẹ̀ solution yẹn kò sí tó fẹ́ fẹ́ gbé àró yẹn ṣe kò láàró tóun fẹ́ gbà ṣùgbọ́n tó ṣe ni pé kí ìsopọ̀ ẹ̀mí lè wà láàrin àwọn tó ń fẹ́ lò fi execute nǹkan yẹn ó ti mọ solution ó ti ronú ó ti wò pé solution rèé tí mo fẹ́ ṣe ni a máa padà face àwọn ará bíi ni one on one ṣùgbọ́n báwo la ṣe lè face wọn àfi kẹ́nu wa kò báwo lẹnu wa ṣe lè kò ẹ jẹ́ ń dágbó àró ẹ jẹ́ kí n dá ẹgbẹ́ àró lẹ̀ ó wá dẹ́gbẹ́ àró lẹ̀ làmídìgbà tiẹ̀ wọ́n bá lo oko ẹ̀ wọ́n ṣiṣẹ́ gbákàgbìyàn níjọ́ kejì Ràmọ́nì gba tiẹ̀ wọ́n bá lo oko ẹ̀ wọ́n ṣiṣẹ́ gbákàgbìyàn gbogbo oníkálukú gba àrò ẹ̀ yípo ọdún ní ṣàbí ògbà ó wá ń ti àwọn nǹkan kan sí wọn lẹ́nu ó ti àwọn ìṣesí kan sí wọn lára ó rí i pé lódodo lódodo àwọn tó ń dáwọn jọ dẹ́gbẹ́ àrólẹ̀ ìfẹ́ tó ga ti wà láàrin àwọn àwọn ti lè bá tó ẹnu àwọn àwọn dẹ̀ ti ní secret ṣáwọn yóò kú mọ ohun tó fẹ́ ṣe àwọn yóò mọ ọmọ nǹkan tó gbà lérò oníkálukú ti gba àárò tiẹ̀ wọ́n wá ń retí ìjọ́ wo lòun náà fẹ́ gbà ilẹ̀ ibo ló máa kó àwọn lọ káwọn lọ bá ro níjọ́ tó wá pè wọ́n pé tó ti wà convinced pé yes eléyìí tí wọ́n ti ṣe é nù lẹ́nu nù wọ́n ṣe é follow bá a bá fi síkírìtì pamọ́ sọ́wọ́ àwọn eléyìí wọn ò ní tú ọ̀pọ̀lọpọ̀ olórí ilẹ̀ Yorùbá ló jẹ́ kó ń lọ ń tàṣírí ilẹ̀ Yorùbá fáwọn ará bíi ọ̀pọ̀lọpọ̀ olórí ilẹ̀ Yorùbá ló ń ta Yorùbá jáde fáwọn ará bíi nílùú ìṣe ń rí bó ṣe ń rí bọ́ torí pé ó ti di wíwo lẹ́nu awó wo fún gbogbo àwọn tí wọ́n jọ ṣe ẹgbẹ́ àró Lísàbí wá wò pé yes ẹ ti ṣe sòtò du ọ̀rọ̀ fún sí ó wá sọ fún wọn pé èmi náà fẹ́ gba àárò tèmi inú oníkálukú wọn dùn oko bóni níbo lóko náà kinní kan olóko kọ́ ó wá pè wọ́n ó pè wọ́n tẹ̀ èyí tí mo fẹ́ ni pé gbogbo àwọn láàrin ọlọ́yọ̀ọ́ yẹn la fẹ́ lọ kojú nítorí kálukú yín ni ní déédéé àsìkò báyìí lóru ènìmọ́jú ọ̀la ní dédé àsìkò báyìí oníkálukú lọ pàlàrí ọlọ́yọ̀ tó wà ládùúgbò ẹ̀ ohun tó bá tó dó bá dẹ̀ ti dé nǹkan kan gbọ́dọ̀ tó rí síta mọ́ o wọ́n dẹ̀ trust ara wọn torí pé Lísàmì ti kọ́kọ́ rí pa wọn kì í ṣe lára irú wọn ló lọ ló máa jáde lọ sọ fọlọ lẹ́sẹ̀kẹsẹ̀ nílẹ̀ Yorùbá àtirẹ́ni máa dìde ló ti máa lọ sọ fún ọ pé tí yín mélòó Lísàbí sọ pé kán pa yín kílẹ̀ tó mọ ohun tó ń pa wá lẹ Yorùbá lọ́wọ́lọ́wọ́ rè ohun tó ń bá lẹ Yorùbá jẹ́ sí ni torí pé ó mọ̀ pé tó ń bá sọ wọ́n á fóun lówó àjẹbánu ìkà àìnífẹ̀ẹ́ ìlú ẹni ló fìyà jẹ wá lẹ Yorùbá o ààrẹ nìkẹ́ nínú wọn bọ́ ti pọ̀ tó tó lọ ṣalami báyìí fún àwọn ìlàrí ọlọ́yọ̀ọ́ kódà ó dá mi lójú pé wọn ò sọ fún ìyàwó wọn lé wọn ò sọ fọmọ wọn ò sọ fẹ́nikẹ́ni wọn awo mọ̀sínú mọ̀sínkùn náà fi ṣe ó dẹ̀ tó dé èdè àsìkò oníkálukú dìde at the same time wọ́n lọ ṣe sẹ́m fún láàrin ọlọ́yọ̀ gbẹ̀lẹ̀ máa mú ariwo ta àwọn olódélé ìwò àwọn olódélé tó bá hun hmm. oníkálukú ń wò gbáyìí ààrò tí lè ṣàbífẹ́ gbà nìyẹn ṣùgbọ́n ẹ rántí pé wọ́n succeed nítorí pé gbogbo àwọn tó wà ní fíìmù yẹn gbogbo wọn pátá ni wọ́n cooperate kò sírú ẹ̀ náà nílẹ̀ yorùbá no cooperation látòrí ọba dórí àwa ọmọlẹ́yìn kò sí cooperation that is why tán fi fìyà yẹn jẹ wá. ẹ jẹ́ kí n fàsìkò yìí kí bàbá wa olóògbé ọlọ́fà iná ẹni tí gbogbo ayé mọ̀ sọ́ iná kọ́lọ́ ń fọ̀rùn kẹ́ bàbá o bàbá ti bẹ̀rẹ̀ ìrìn àjò tí wọn ò ní dé mọ́ láéláé wọ́n ti sin wọ́n láti àná ni wọ́n ti gbé wọn gbé bí iṣu wọ́n ti lọ ìrìn àjò má bọ̀ wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra ìkànnì gbòógì ni wọ́n jẹ́ nínú ọmọ Yorùbá àtàtà tí wọ́n bá sọ pé ẹni tó dáńtọ́ nínú Yorùbá sísọ mo gbé e fún bàbá yẹn gbogbo wa náà dẹ́ mọ̀ ṣòwe ni ṣàfiwé ni ṣé ká gbọ́ yorùbá kẹ́ yorùbá dá lẹ́nu ẹni ni àmọ́ ẹ̀kọ́ ni kò jẹ́ fún gbogbo wa pé kò sẹ́ni tí ó wáyé tí ò ní kú wọ́n ní má fi ọ̀run lọ̀ mí má fọ̀run yọ̀ mí gbogbo wa náà là ṣì ń lọ díẹ̀ rí lára clip bàbá yẹn ká fi lè mọ̀ pé bàbá yẹn gbọ́ yorùbá tààrà jáwo ká tún fi ṣèrànlọ́wọ́. lórí facebook tó yẹ pé àǹtí ẹ ti hàn bí ọlé ọdún kẹwàá rẹ̀ rèé ní ọkọ kọ̀gbọ́pá kọ̀gbọ́po ṣe mọ̀ pé ó yẹ wọ́n ṣọ́ra ṣùgbọ́n kò sẹ́ni tí ó kìlọ̀ fún wọn. gbogbo ń tá a bá mọ̀ ṣe ká gbìyànjú ká má fàṣejù kun so ti yọ so eh, gbogbo ohun tí ń ṣèyàn kì í sọ̀dọ̀ òṣèré nìkan gbogbo ẹ̀yin ọmọ wa tẹ́ ẹ̀ mọ̀wé náà tẹ́ ẹ̀ mọ̀ tẹ̀ tẹ́ ẹ̀ mọ̀ yọ tẹ́ ẹ̀ mọ̀ fi bọ́bẹ̀ ẹni wà lórí ẹ̀sìn tó fẹ́ ṣe déédéé ẹ̀ sọ̀rọ̀ pé yóò tìrò náà ni àwọn alágbèlé ṣe fújà gbogbo tí wọn ò ní tí wọn lè fi gbòkìkí ara wọn gẹ́gẹ́ bí ẹni ò ní ìyẹn ni wọn máa wá kúnra wọn èmi ń ṣe nítorí obìnrin èmi ń ṣe nítorí àtìlù mọ̀lẹ́jì ń jìbìtì èmi ń ṣe nítorí àtìlù ń jìbìtì yẹ pé lóde òní alẹ́ ni wọ́n bá lówó lọ́hùn ìjọba ifá ò mọ ọmọ owó lókù ti mú yàn kí mọ́ tiẹ̀ sọ ń pa èyàn torí ẹni ọba lèmi náà gbogbo ohun tí mú wọn ṣerú ẹ̀ náà nu a sì gbọ́dọ̀ sọ́ra fún un a gbọ́dọ̀ sọ́ra fún ìwà àtirò bẹ́rẹ̀ ìwà àgbèlé fújà torí pọ̀ fẹ́ náwó òòlò lọ ọwọ́ àárín ìgbowó eléèlé torí pé bí kọ́nà rìbùkínní kan bá wá one million ni ó fún mi bí mínísítà kan bá wá two million ní ó fún mi lòjò bá bọjọ́ jẹ́ lẹ́nìkan kan ò lè wá bí ìnáwó ṣé kò ti dáràn jọ́kejì ó ṣeé ṣe kẹ́ ẹ mọ́ rí lù torí pé gbèlè ṣe fújà ni ṣùtì ọgbọ́gbọ́n tẹ̀ ń wí pé ń fira wọn hàn láyẹn èmi ń wọ́n mọ̀ pé ìṣàwàdà torí ti gbogbo ayé ò rí ṣùgbọ́n tá a bá débẹ̀ ìnìka lè rí mi kódà ẹ̀tẹ́ ní kàn rẹ̀ ríran ní rírà ní kàn ìpupa ọ̀gẹ̀dẹ̀ ríran ní kàyìn gbogbo ní pupa ìṣúrú lóòótọ́ onímẹ́ta pọ̀ lẹ́dẹ̀ ṣùgbọ́n ojú mẹ́ta tó jẹ́ tọlọ́fà náà ò jẹyọ kan lọ so kí n wá hùwà kan ní ìsìn kí n lọ lu jìbìtì èèyàn ò lè pebè tí wọ́n èjú èbí ọba yà sí so ti yọ òṣèré kì í lu jìbìtì wọn yìí sì ṣàṣejù àìsábà ṣàṣehàn ẹ ń bá ṣàṣehàn ẹ mọ ohun tí ọkàn rẹ láì tiẹ̀ bá wọn sọ rárá ìgbà mélòó ni nǹkan fi í tán irú àwa yìí nísìnyí bá a ti rí ń jọ nǹkan yìí kò dàbí mọ́ nígbà tí ayé wọn láàrin náà ó sinmi ìmí ọ̀sọ̀rọ̀ tí wọn ò ní gbọ́ ń ṣe wọ́n ní lọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ ti máa ń kọ́ ṣe bíi kódogun kódogun irú ẹ̀ ni wọ́n àsìkò táwọn náà ní fèmí ẹ̀ wọ́n fẹ́ kí gbogbo ayé ó mọ̀ wọ́n bí ìbá ṣe pé kínní yorùbá níbi ẹni bá ta àádọ́ torí kí wọ́n má bàa wò pé ah kí ni à ń ṣe mọ̀jẹ̀ ń sọ jù láàrin ẹ̀hún èèyàn kí n máa lọ ṣẹ̀ wọ́n torí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ọwọ́ wọn là ń tí rí nǹkan jẹ lóde òní ọ̀gá ẹ̀ bá ń ṣe sín mẹ́rin eh, twenty five thousand mo ní ìjọba gbọ́ pé wọ́n ló bùn lórí fíìmù <laughs> tó o bá tiẹ̀ pé yóò pé máa pín sáà tó ti yọ máa tì mí lu àwọn obìnrin ìjọba dọ́dọ̀ kan náà wọn ẹ̀hẹ́n ọ̀ á dalẹ̀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 bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station ti dòde.